Hmm, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn míì kúkú nìyí bàbá ni yóò jẹ èso àjàrà ọmọ lẹ́yìn ò máa kan kọ́lọ̀ kúkú ṣàánú kó gbà á lọ́wọ́ ogun téèyàn ò mọ̀ <laughs> ọmọ tuntun káàbọ̀ ọmọ tuntun káàbọ̀ káàbọ̀ sókè èèpẹ̀.

mi láyé ara mi ara mi ló jẹ́ ọmọ lábẹ́ àlejò ayé mi sọ ayé lọ ayé tó tójú àpẹẹrẹ yìí tójú tọmọdé bá rí òṣèlójú afọ ìrírí láyé ara mi sọ fara yé àkọmọ láfẹ́ adé jù ó dé lórí ètò yìí o ta ló láyé ta ló ń jayé ẹgbọ́ ta láyé yé òkun láyé jẹ́ ṣe mọ̀ bẹ́ẹ̀ ta ló lè wẹ òkun ayé kó ìrìn láyé ayé sókè. aláfojúsùn rẹ̀ dẹ̀ ní ó dẹ̀ ti dẹni kó tóbi tó ń lọ ó dẹ̀ nígbà pé adùn máa bẹ̀rẹ̀ o agbáwo ni ọ. Um, tí mo bá understand ọ̀rọ̀ rẹ̀ ọdún tí a láti sọ ní pé the poorest man in the country is the one that lacks You, you get it. Where they go. Okay. Kí wá ní káwá pè láti lè fi ṣọ́? Tó yẹ kó sọ̀ mí, tó wá ṣọ̀ mọ́ mi. Look at me. Ẹ̀dí mi kò ní ẹ̀. Ṣé kìí sọ̀rọ̀ tó fún ẹ? O ṣe wà o certificate. O lọ school now. Clean out now. Gbogbo trauma tó ń fèsì. Just for the main time, you know òkè nísìnyí tọpọtúnítì iṣẹ́ kankan bá jáde fún ẹsẹ bó ṣe wáyé tíṣẹ́ yẹn bá yọ ó lè padà lówó ju àwọn àtàwọn sọ yìí. bọ́n gbàdúrà káwọn àgọ́ máa dúró sójú kan kí ni nǹkan tó ń ṣe é náà ó wá ronú ọkọ ronú káàkiri gbogbo nǹkan tó ń tó ń fèsì problem tó ń fèsì ó máa solve níjọ kan time change like irọ́ lè di nǹkan tó dẹ̀ mọ́dẹ́ ni kí ló ń ṣe é náà fúnra mi ṣe é lọ́kàn. Ah, ah ìdí mi àbúgbà ọ̀bọ ìṣó. ìdí mi ló fi ọ̀nà bá a sọ ń sè. ìrírí láyé ara mi ò obìnrin ah! ah thank God. ìrírí láyé oh, oh, oh, okay okay okay okay thank you thank you sir thank you thank you Ah, èèyàn rẹ ìyàwó mi ti bímọ ìyàwó mi ti bímọ obìnrin ọ̀rọ̀ máa ṣẹnu ọ̀rọ̀ máa ṣẹnu ṣẹnu ara yìí kú bí ṣe ń sùn mú ìdòdó tó dúró àǹtí oh, ọ̀rẹ́ ti yé mi kí ni ẹ̀ ọ̀kẹ́ ó ti yé mi ọ̀kẹ́ ọ̀rọ̀ wà ṣẹ́gun tó rọrùn bá ṣe máa gbà ìyàwó ẹ̀ jáde kó lọ sí àbí bá ṣe máa sọ everything lọ́jọ́ nínú èmi àti pàdé mi máa gbé kí náà wọ ẹbí òkè tí wọn náà bá nìkan tó lè ṣe é nìyàwó tí wọn wà ní situation tó ń fèsì àṣùwọ̀ wá ṣáà help me to bá nígbà ẹ̀ kọ́mọ fi jọ wò kí ló ń ṣe ẹ̀ ah, ṣé kò fún ẹ lọ́tì ṣé bẹ́ẹ̀ mi ṣe ń jọ tó wọn báyìí òpínlẹ̀ yìí ó kọ́ sí celebration yẹ fún ẹ trump fún trump kó ẹ kó mẹ́jọ wa ṣèlú ní kàṣẹ fẹ́ǹsì sí. níbo bàbá Oh. bàbá yìí bàbá yìí kò sì fẹ́ náà kúrò kò fẹ́ lè sọ fara yẹ. láyé o mo bẹ̀ ta ló lè rìn ìjà kó wá. next time here i come i tell you say no money for both. You are just an illiterate elementary documented analysis. Ó ti for what? Èèyàn kọ ní èbó lóru, èèyàn kọ láàárọ̀, èèyàn kọ lọ́sàn-án, kò sí ìgbà tí nǹkan ló èbó. Kasali orí rẹ kú. If you wan treat me for English, write it down. Treat me. And lean me. Write me down. Mo ní tó o bá ti fẹ́ kọ́ mi léèbó. Sọ ní English bó ṣe sọ. Eh, you take bureau, write it down align me. what kind of uh, illustrator english be that. you. ní kíni kasali sọ sí èrè wọn. kókẹ́lẹ́ kókẹ́lẹ́. ah kasali ó láwọn o. ọwọ́ lọ́rọ́ láwọn. ó yà fún lówó. then i no know money i no get money. ah ó fẹ́ tẹ́ if you collaborate English with me o tẹ bobi kasabi many English you hear eh. díẹ̀ tó gbọ́ eh. I to you I teach you I everything tó bá ṣe wèrè pẹ̀lú mi mi bá ṣe wèrè pẹ̀lú rẹ kasabi practice. if i treat me you may don trouble me. i trouble you i kill you. if you trouble me i will provoke you. i trouble you i kill you. ẹ jẹ́ no have money. Eh, ẹ kasali kasali jẹ́ sọ ẹ̀ tí ń sọ fún ọ sọ ma pé wà tó jáde nílé ìlànà àpò kàbọ̀ ló filẹ̀ two fifty naira wọ́n kasali no rubbish. tírì ni mo ti gbọ́. o ti dé fífi kú bẹ. Kasali ọmọ pé wọ́n sì gbọ́ Yorùbá dé mi lọ èmi gbé ìbojú ọ̀nà Kasali give me money before I slap tated you ma slap tated yẹ. Yeah? màá slap tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ kàsálí tó bá yàwó tún ní ẹ sẹ́ni mọ trọ́bù kan tó ti bẹ̀rẹ̀ kàsálí dúró sí múrí márùn láàárọ̀ múrí márùn lọ́sàn múrí márùn láyé ló fẹ́ mọ́ náà ni. ìtẹ́lẹ̀ máa ní ní fi bọ́ ìyàwó rẹ̀ tó ti yọ ọmọ má lè jẹ ọwọ́ àkọ́tọ́lù ẹ̀ ló ti lára rẹ̀ sọ́jà dànù ni. ẹ tó bá ti lówó yá lọ́ta àwọn ilé. ṣẹṣẹ ni ọrùn. bẹ́ẹ̀ni tí mo bá ti ní owó lọ́wọ́. kápẹ́ tí ló lọ tí mo bá ti mélèé dé sábó tí mo ń já àtàlẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ó ti pé ebi torí tiẹ̀ kọ̀ máa òṣù. ẹ̀ sọ́ọ̀rì jìnnà yìí. ah eré gangan òrìgínà ni kọ́kọ́rọ́ lé mi <laughs> tí bá já tàbí ẹyọ kọ̀ọ̀kan ó sórí slate. ẹ ṣàlẹ̀ wà mọ̀ nǹkan àmọ́ fi bí òun fi sí mọ̀ ó mọ̀ nǹkan tá a mọ̀ sí nísìn torí bíi pílò ọ̀dọ̀ tèmi ọmọ fi sábẹ́ mi. ọmọ gbórí lówó sùn. Ah, yóò sì kí ọrùn tó ní ara mi sọ fara yẹn. iná mọ̀ kò lówó lọ́wọ́. ọ̀rẹ́ wa rí ibi kàtàkì. ènìyàn lọ sọ́ọ́ sọ́ọ́ sọ́ọ́ orí mi ti kọjá. ẹ wo tó bá ti fún mi ní ìsìn ó fún mi lórí àbí one thousand fún mi lórí àbí ìyá mi bá ti ọmọ rẹ̀ bàbá fún mi ò tí ì fún mi lórí fún mi two thousand. ìyá kọ́lé ń bọ̀ ní ìlú lọ́dọ̀ lọ́wọ́ ìyá bá dùn. ẹ̀gà níta bàbá wọn ti wẹ̀. oúnjẹ ìlú sẹ́yìn mọ̀ yóò kó owó. àgbẹ̀wò ẹ̀fí báyà yóò kọ̀rọ̀ o ó máa dọ̀la gbogbo lọ́ba mú wá. ó yá ikú sábàbẹ̀lú jà káyé ṣẹ̀fà. ọba sọ yìí bí ó ara mi yóò kọ́ ẹ̀sán. mo rò ó títí mi mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ jẹjẹrẹ fún ìpàdé ẹ̀kọ́ ayé mi pàápàá jùlọ ìgbẹ́ kú nígbà tí mo ṣe mímí kó lè mọ bí mo ṣe lè wá wo àwọn èèyàn àwòrán jẹ oúnjẹ mu ẹni like everybody was very very okay mo wá gbọ́ táwọn neighbors tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gọ́sì ó dà pé changes ma ti dé life Mr. Fakorede láàrú pé ibi láì mọ̀ pọ̀ rẹ nìyẹn. ọ̀rẹ́ ó mọ̀ pé ojú tí ọ̀rẹ́ mi ojú tí gbogbo wa nì àwọn gbọ́dọ̀ ojú tí ẹ̀ táwọn ò bá ṣe fún ẹ ẹlòmíì à ṣe so yóò ti zuwa ní ká ṣe fún ẹ. àmọ́ tẹ́ ẹ bá ṣe ṣé mo fẹ́ mú un ni ẹ nífẹ̀ẹ́ mi náà lẹ́sẹ̀ bá ṣe ṣé mo ṣe owó sí yín lápò ni. ìgbàlá tó dáa kó lọ gbogbo ọ̀pọ̀ tó ń dùn lọ́wọ́ ìlú ọlọ́run máa jẹ́ kó máa dùn àmì èyí tó dẹ̀ kù díẹ̀ káàtó àwọ̀ láì fẹ́ ṣe fún àti bẹ́ẹ̀ ṣe fáwọn òbí bẹ́ẹ̀ ṣe fún tí mi ò bá mi ọmọ àwọn ajẹ́ kí nǹkan tí ìjù rẹ̀ àmì ìlú mi tó ara mi ò. fi jù tọmọdé bá rí òṣè lójú afọ ìrírí láyé ara mi sọ fáráyé àkọmọ la fẹ́ adé jù ó dé lórí ètò yíyó ta ló láyé ta ló ń jayé ẹ̀gbọ́n. bẹ́ẹ̀ni ló kó wa. báńkù mẹ́rin tó twenty sọ. twenty. èló ni mo kó fún ẹ. three thousand ní sáà. máa lọ ń tẹ mo ti mo ti parí iṣẹ́ sá. ẹyẹ lè kó yẹn rìn. ẹyẹ yẹ sá um, mo tipa kan ni mo kó. ẹ ti parí ẹ. mo ti ṣetán sá. ó kú wa làágùn o sì pé iṣẹ́ takuntakun tó ṣe mo rí ẹ ẹ kọ́nà káwọ́ rẹ ní ọ̀nà káwọ́. Um, no dadi ó dà pé ẹ ti ẹ ti mix ẹ mọ́ra wọn èmi kọ́ ni mo kó block twenty um, tipa ayẹ̀pọ̀ kan ni mo kó pọ̀ so ẹ gbà sá ẹ mix ẹ. ó yé mi tí orúkọ ọmọ ni a fún ọ. dadi ẹ má bínú sa bọ̀bọ̀ tó ru block twenty sèyìn ẹ fún ní three thousand naira so èmi tí mo já odidi yẹ̀pẹ̀ tí n ti pa kan yìí mo wọ́n expect nǹkan tó ju báyẹn lọ ni why ọ̀ dadi ẹ̀yin náà lè sọ̀rọ̀ sí ẹ gbé mi ní aláṣẹ làákù ẹ dẹ̀ sọ pé dandan kí n kawó mi wọ́n gúnmi but igun mẹ́rin lélẹ̀ kò ṣe fi tọ́ka bá délé ìyàwó wà ní ọmọ wà ní hundred naira. àní tí orúkọ ọmọ ẹ ní àpẹẹrẹ. ẹ sáré sáré. òkun láyé bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ ta ló lè wẹ òkun ayé kó wí ìrírí láyé ayé sókùnkùn. ṣe ohun tójú àbárí tó fi jù tọmọdé bá rí òṣè lójú afọ ìrírí ẹni tó ń ṣiṣẹ́ bíi tó ń jẹ̀jẹ̀ ìrírí. okay now, baby. Kí can do so anything, let me just ask you this. After Doji, did you pray? Yes, I prayed. Ogun ti ṣẹ́. Kó má dàbí òkúta àfojúrí tó kọ́ ni lẹ́sẹ̀ tó gbé mi ṣubú. Ah, baby, I yìí hear me. Or you say, um, let me put this to you. Hard work is the only solution for my life and èmi know that it's mọ̀ bẹ́ẹ̀ lèmi náà ṣe sọ pé and you see um, Ṣọ́bí I'm very very sure pé nǹkan tó ń gbé sọ́kàn ló fi ń lálàá ó mọ̀ mí náà ó mọ ọkọ tó ní pé mo sún ọgbọ́n mi ò kí ń ṣọlẹ̀ and ilé ta wà yìí kó tó di pa ní problem oṣù mélòó ni mo fi just two three months ni mo fi àpá ògùn kan job. so now tell me what will happen tí bá ríṣẹ́ padà everything back to normal tí mo ṣiṣẹ́ like kí n tó ṣiṣẹ́ láàrin eight nine ten or a year àti máa move sínú ilé wa then everything will be back we will find. I'm scared. I know oh baby please I will beg you don't get yourself worked up ṣó máa wá dákú jẹ́ pé tí gbogbo àdúrà bá ti gbà padà síta tí iṣẹ́ tó wó ti dé kàtọ́ máa nígbà fowó wà don't give yourself an attention please I know I know how you feel I understand you. But you know what? Just the time for wọ́n ní ègún kan wà nínú ìdílé yìí ègún yẹn ni ò jẹ́ kẹ́ máa rí ṣe torí ẹni ṣe ń lu tí kò kì í dún fún yín ẹlẹ́kẹ̀jì wọ́n ní ègún yẹn náà lù kọ́ sí wípé kẹ́ má máa pé fifty years kẹ́ tó jáde láyé ọkọ mi ò bá ti sọ fún mi ibo mo ti fi bẹ̀rẹ̀. ègún ó rò ọkọ mi. wọ́n lè jẹ́ pé ebi pé ègún tó ń jà mí ní jẹ́ kí n lè ṣe ègún yẹn ló jẹ́ kí n rà jẹ́ kí n wípé ègún yẹn bákan náà kò kí n jẹ́ ká tọ́jú ọmọ wọn. ọkọ kò sí ègún kankan tí ń dààmú yín lé bàbá rẹ o níbo ló ti gbọ́ má jẹ́ kẹ́nìkan kan ó pò kọ́ ọ̀bànújẹ́ fún ọmọ o. kò sí èkúté o. kò sí rárá rárá. bàbá ẹ̀ mọ̀. kò sí. kódà káàkà kò sí mi ṣé mo lè ní àwọn questions wa. n ó dọ ọlọ́run kí mò ń ṣe mọ́. bàbá tó bí bàbá àbá mi ọmọ ìlú mi wà bàbá àjànà nínú ìtàn tí mo gbọ́ náà yọ ọkọ mi sọ fún mi ó ní ọmọ ọdún méjìdínlógójì ó ní bàbá gbé nígbà tó fi tẹ́rí lọ́ṣọ. bẹ́ẹ̀ ni. bàbá tó wá gbé mi lọ́nà tó jẹ́ ọkọ mi ọkọ mi àjà ni ọmọ ọlọ́sà ọ̀gbárò ọmọ arọ tí wẹ̀ bí òjò ọmọ ọ̀sẹ̀ kìtìkìtì rẹ̀ bí ìjà kòkòrò ọjà ń gbádùn obì tó gbó ikú ọjà ń gbádùn bàbá tó bí ọlọ́mọ nígbà tó kú òṣùpá kan kí bàbá rẹ̀ ó pé ọmọ ọdún mọ́kàndínlógójì ó ní bàbá rẹ̀ jáde láyé. bẹ́ẹ̀ ni ọkọ mi. ohun ọkọ mi. bó ṣe yan ni ẹ kádàrá ni. bàbá tó tún wá bí èmi náà ó kú tàtí náà. n ah, tó mú wáyé ni àpá ah, wáyé tó mú wáyé ni ọkọ mi. ó ni oníníní ni ọ olówó ni ọ ọlọ́rọ̀ ni ọ ó orí mi kọ ìṣẹ̀dá mi kọ ìwọ kan yẹn mi kúkúrú ẹlẹ́mìí gígùn ẹlẹ́mìí gígùn mi ò ní kú mo kọ kí n ní fojú sunkún rẹ lẹ́yìn ìwọ lọ́gbẹ̀yìn mi ọkọ mi wo gbogbo ibi tí mo ti mọ gbàdúrà n ò yẹ bẹ̀rẹ̀ tó ń tọ́ tọmọdé bá rí òṣèlú ojú àfẹ́. Salimu. Ka Salimu ṣe wèrè o. Mo ṣe wèrè kí wèrè mo ṣe o. Salima leave me alone. Eh? Leave me alone. Salima leave me alone. I don't leave you alone. Ẹ kí lọ fẹ́. Ní tí mo you you you you have to in continuation what you are doing. Continuation dey. Eh. I I do something three times connect for money tí náà gbọ́dọ̀ ògbọrọ gbọ́dọ̀ rárá tó ń jáde ń gbòòrò ẹnu you do something night time in the morning ìgbà wo gan ló ṣe ti wọ kó mọ wọn bí ṣe mọ tàn ọ ètò àṣẹ òtí tó wọnú ilé lọkọ wa lọ fún mi. Mm-hmm. ọdọ omi ti tán lámù. omi wèrè wo ní tán lámù sọfà gbẹni. omi ti tán lámù. ọmọ òtá. omi wọn náà lọ fà. water is not emptied. Eh. water is not emptied. Ah! ẹ̀yin lọ́lọ́ọ̀dù àdúgbò come and rescue me. kò kò sí rescue kankan bí kankan mọ̀ ṣe wèrè ni. tẹ́lẹ̀ mú. ẹ́ mọ̀ ṣe wèrè ni. tẹ́lẹ̀ mú. nígbà tó fẹ́ mi wọlé ọmọ bó ṣe ń ṣe o thirteen rands fourteen rands mo máa ń sọ fún ọ gbogbo ètò òmùmọ́ra wọn yìí yóò lẹ́yìn yóò lẹ́yìn àṣewọ̀ gọ́gọ́ fúnra rẹ̀ artificial ni ọ àṣọ ò lè ṣe ẹ́ asọ́ni tó ń mu ni tó wàá rí mu mọ́ lẹ́nu bíi jẹ́ mẹ́ta ìwé lẹ́jẹ́ súkà lẹ́ẹ̀kan mo po mo po kókó fún wèrè òun sùn àgbà wọn lè bá wọn. sẹ́ni mọ́mọ́ àbọ̀ ọjà sẹ́ni mọ́mọ́ àbọ̀ ọjà èmi ló fẹ́ mọ alẹ̀ mọ́ wàláì mẹ́ta láàrin òtò bẹ́ẹ̀ mo runá sórí ìsọ̀. ẹyin ẹyẹ sì wọ wá ràn. mo kí ni. àwọn àgbà ayé àdúgbò ilẹ̀ mẹ́jà bá àdúgbò jẹ. ẹ gbà mí. sẹ́lá lọ́dúgbò tí mo pa síwìn àti wèrè lòún gbà ìwọ ọlọ́dún èmi abugijẹ kí la fi yàtọ̀ síra wa ẹni bá wá bá wa láàmú sáàrin àkórí ẹ̀ bá bẹ́ẹ̀. ìgbà ló wá fẹ́ wò wẹ́ ẹ̀yin babaláwo ẹ̀yin ó ṣègùn. wọ́n bí ìyàwó ni babaláwo gbogbo wọn ti rìn lọ wọ́ ṣe mọ́tò àwọn ọ̀lẹ́dẹ̀ tó bẹ̀rẹ̀ á parí ẹ̀ tó bá fẹ́ mọ́ túkàsà láti bí yín tù èmi ò lójú tì you cannot same the same lens you cannot same the same lens. you disgrace me. Eh, we are both disgracement. Eh, yes together togetherness. sẹ́límọ́ ìṣòro. Hmm? ìwọlé ó sá lọ ìwọ eh. níbo bẹ̀rẹ̀ láti bí agbára tuntun ló gbà mí sẹ́lí mọ́ sẹ́lí mọ́ sẹ́lí mọ́ sẹ́lí mọ́. tí n bá gbọ́ àdúgbò yìí nítorí omi ẹ̀yà ará àdúgbò yìí ẹ mọ̀ pé èèyàn bẹ. ẹ ẹ̀yà ará àdúgbò kò sí fún ọkọ lójú ìwé bọ́ọ̀lù ẹ̀kú ẹ̀mí ẹ̀kú kókó rẹ̀ yìí màmá kò sí ẹ̀sìn kú kankan. àjọmọ́ ọdún ni. sẹ́lí yá wọlé wọlé wọlé. ẹ̀yin ẹ̀ mà wọ́n yá wọlé. Orí ti ẹnu láti máa wò ní ti agbára. Ní orí ti ọ̀gbọ́n mi, orí ti ọ̀gbọ́n mi, ẹ̀ka ni ó.

olódùn ìyá ẹ̀. What are you trying to say? ṣẹ́ni mi ò bá ẹ bọ̀ nígbà tí mo pè kan fún ẹ ní ẹni ni tí wọ́n ń pè ní nínú ṣé mo bẹ́ẹ̀ sọ èmi ni. Okay o ìyá hmm? tell your daughter ìtumọ̀ ẹni ni. Èmi ò mọ̀ túmọ̀ ẹni ni bọ̀ ẹni ni tí mo mọ̀ ní pé bóyá káwọn méjì máa jà kíkan wá máa ṣalátakò èèyàn kan hmm. bóyá wọn rí iṣẹ́ tí kò máa sọ bẹ́ẹ̀ yẹn kọ́ gbà kọ́ máa ṣe nǹkan tó pèlè nínú ìyẹn náà. ẹ jẹ́ wá jọ ìyá ẹ̀ nígbà tí mo sọ fọ́mọ nísinsìnyí pé kò kí ń ṣe ènìyàn pé níní ni àtúwá ní kí wọn náà tún wá ẹ̀ pé wọn náà wá sọ pé kẹ́kẹ́sẹ́ ènìyàn tábẹ̀ sí ènìyàn baby girl it is not ènìyàn it is ènìyàn um, ẹ jẹ́ jẹ́ ká máa bá ṣàwà àti ìṣèwà lárugẹ kó má kàn jẹ́ pé òyìnbó ìbò la máa fi ká wọn wá nígbà tí ìwọ tó jẹ́ ìyá tó bá mú tó lè ti fẹ́ ṣe láàrin méjì kí wàá lè fẹ́ kọ́ mọ́. Um, anyways uh, my darling my ex it fún ẹ sórí èmi òun ni um, omi tó bá sẹ̀ like èrè tó bá sẹ̀ sí ewé okay let me check in check in clarify okay let's take for instance ilẹ̀ ṣù ìgbà tílẹ̀ máa fi wá mọ̀ ṣùgbọ́n pé èrè máa ń sẹ̀ sí nǹkan mm. èrè tó wá sẹ̀ sára ìwé yẹn òun gangan ló máa ń pè nínú and you know what kí ẹ pack thousands of enemy ẹ lè fi ordinary noodles. Mm-hmm. yes. yorùbá. yorùbá dùn láṣà yorùbá dùn lédè say baby girl don't be a dollar like your mom. Mm? what. àwọn òwúrẹ mi ò ráyè ẹjọ́ òṣìyà ẹ oh, excuse me. Hello? Oh, yes, yes. Yes, yes, sir. Okay, okay. Oh, right away, right away. Oh, no, no, I, I'm sorry, sir. I'm sorry. I'm sorry. oh, okay yeah, um, right, right now right like in opeju the next thirty minutes maa dín mi maa dín thank you stay please thank you thank you baby baby. baby so I just got the I just got the job ah oh so rough here company tí sọ pé kí mo kọ application sí olórí jimida network àwọn ọlọ́pẹ̀ mi sí pépà mo ti rí iṣẹ́ mo ti rí iṣẹ́ thank you thank you gbàtí màá yẹ pé like he was even talking to me with respect he was like he was addressing me as mr mr one day um, you know um, anytime that is convenient for you kò bá jọ tún náà kò right away I'm coming and I'm happy. If your, your dad is coming, joy. Oh, so that you know what? Because I just Baby, I'm so happy for you coming. Lara, Lara, class. I'm really sorry for my ilẹ̀ yẹn ilẹ̀ ẹ ara wọn ni ilẹ̀ tó ẹsẹ̀ ta iwájú náà jẹ iwájú bẹ́ẹ̀ni yẹn wa yẹ jẹ kọ́ mọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ yà wẹ̀rẹ̀ ṣe o mọ̀ mọ̀ ni. Jíjẹ́ náà jọ pé ìbáraẹni ọjọ́. Jẹ́ bá ní ìyá ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí ẹ̀jọ̀ bá lọ sí kódà mo ti yọ jésù ní jésù fèrè. àwa fọ́ ti ọ. ẹ wọ ẹ wọ ẹ wọ. eléyìí ń gànà eléyìí ń gànà o. àdáyé ọjọ́ ọmọlọ́gọ́ ibẹ̀ gbẹ́bàdì. travel Koma remain in physical but I'm just trying to let her know how much I love her and pay more pẹ̀lú ẹ̀ in spirit always. Àmọ́ <laughs> ọ̀rọ̀ yìí ti wá expensive. So báwo ni iṣẹ́ tó lọ? Ṣé everything wà okay? Um, fine, very well. Hope everything is finished. Yes, in fact, um, they said I should come and resume first thing tomorrow. <laughs> Congratulations once again, darling. Thank you akóyèdè mi àti dára olówó orí mi oúnjẹ tó láìkì jù ni mo bẹ ṣe sílẹ̀ mo bẹ lọ sọ́jà mo bẹ pa ìdílé yẹn pé tọkọ mi bá délé mi àwọn àti ah, mi fẹ́ sọ lójú ọmọdé. oh my favourite. yes yeah, I, I, I trust you. I love you so much. I love you more. I know. Baby, ẹ̀yàn kan máa wá bèrè mi nísìn. Tẹ̀lé Àtidé, tell the person pé mi ò sílé. In case tó bá bèrè kí ló wà nínú just tell him you don't know. how to travel pé òun àti máa padà dé pé mi ò bọ̀. Ṣé jẹ́ lówó ni? Ṣèlérí, I'm so happy for you though. Ọ̀rọ̀ ló yẹ kó sọ gbogbo tí ń ṣiṣẹ́, so you be fine. Ọba jẹ́ lọ́wọ́ sí. Ah! Ẹ ẹ ọkọ bí ó ti ó ti jáde. omi pe ọkọ ẹ ti jáde i can't believe it ọkọ ẹ ti kú náà you don't believe me. what are you trying to say. my friend your husband is dead. kí lè ń bá mi sọ yìí. ọkọ ẹ ti kú náà. ẹ má wọrí ẹ má wọrí everything don come down set. ṣàwọn òkè ẹ ló tún ẹ jẹ́ kí n lọ kúrò. Oh, oh, oh, Akanda. Baby. Bẹ́ẹ̀ni. Àtọ̀dọ̀ òsì ni dé mọ́. Ó ń sunkún náà wọ̀. Ó bìlíf mi ni. Kí ló sọkọ mi? Ah, ah, no. Nígbà tó wọlé, ibi lójú kò sí wa tọmọ ẹ lọ́jọ́ sọ̀rọ̀. Ẹ̀wọ́n náà kọ́ mi ti kú. Ilé tẹ́ bá sọ lọ́rọ̀ báyìí fún mi. ọ̀kadà. lọ́lẹ̀ ọ̀pájà rẹ̀ ẹni tuntun ó ti kú náà àtàlàwọ̀ ló jókòó síbi ńgbà ló jókòó síbi èmi náà wọlé wa bọ́ wá sí mi ìmọ̀ bóyá ìyá àtọ́jà. àtọ̀lá ti kú. ọ̀yà ẹ mọ̀ tó ṣe ẹ jókòó àtọ̀lá máa jáde. àtọ̀lá ti kú. yẹ́ẹ̀ iná ọjọ́ mi o yẹ́ẹ̀ mo kú ọ ní ìbọn ọkọ̀ mi wà ìmúra kọ́ni ẹ bá wà ẹ bá mi wọ́n kọ́ ni ọ̀hà yẹ ah! yẹ ẹ bá wọ́n kọ́ ni ọ̀pọ̀ ẹ̀dí wọ́n wọ́n ẹ bá dá ọ́ yẹ bá kọ́ mi ẹ̀jẹ̀ ní mo lọ wà ní mo lọ wà. My love, my lady, everything is good. Don't ask me first. If you no ask me, I know what I am to do. What are you to do? Uh, if you no ask me for food money, I know say I'm your husband. I will pay. Money food. Uh, Both of you. Uh, I will pay now. Ẹ ọkọ mi, so why wá buy? Only pay rí pé kíkọ́ mímọ̀. That is a lesson. Yeah? Uh, that is a lesson. Mm, láì ṣe lẹ́sìn mm. wọ́n ní kíkọ́ ni mímọ̀ òwe ìjàpá láì ṣe lẹ́sìn. èrò Kasali ti upgrade o. ah mo upgrade you mo upgrade up i will swell up up. ẹni tó wá rí olówó orí mi mm. èmi wá rò pé lílé ìtọ́rọ̀ ṣe sọ ìkí n sọ ìtọ́jú tọrọ fún torí ìwọ náà mọ̀ pàyé òbí mo ní sùsẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni wọn ò fi sùsẹ̀ wé ọmọ mọ́ ayé òsì bímọ na mọ́ ọmọ ń pampasì ni ọmọ táyé sì bí báyìí òun láyé ń pọ̀n inú mi wá dúpọ̀ wọn náà bó ṣe wà ó ti lè ṣe èbò èmi náà mo ti lè ṣe kí ni èmi tiẹ̀ kó wá lódìdí tèmi bá fẹ́ sọ pé à Kabiru bring table come ìwọ náà sọ pé. àkàrí table come. tábà sì ti ń fèbò tọmọ báwọn come go sit eat went gone gánagànà ló bá tán. go and bring water uh, go carry water come inside the bucket. water inside so fẹ́ mu ni àbó fẹ́ fi wẹ̀. àlòmí ah, táàmù go and bring drinking water inside bucket. àlùgbògbògbò ṣé bọ́kẹ̀tì láti ń bomi ni àbámu inside cold pot. go and carry water come inside cold pot. tó wá rí ní ìsìn tá a bá ti sè é yìí tí bá ti ṣe na ọmọ wa ló lọ skul báyìí wọ́n mọ̀ fẹ́ my daddy beat you i beat you too bàbá soríire. kíkà down. It's complete anytime you need anything you happy me i happy you. happy me happy you kí ni yẹn. Eh, when you happy me i be happy you. It's more ó ti yẹ kọ́ ọmọ yìí ẹbí wọ́n tó gbé ìlú díẹ̀ when I happy you you go happy me. ìtumọ̀. pé tọ́wọ́ ti ń dùn mí nú èmi náà máa dùn àánú. ooo ó wàá sọ pé when you made me happy I made you happy. our house is kí ni ìbò pé inú ilé ọmọ ṣe ọ̀ṣẹ̀ sọ. our house is funny. ọ̀ ni ìyá ọ̀gẹ̀ tí To kọ́ láwọn ìbò kan tó yẹ kó tó bá dé ọ́fíìsì tó bá kí ọ láàárọ̀ ó ní hi you are alright i buy you beans. èbó wà ọ̀rọ̀ rí ẹ̀yin kò tẹ̀ mọ́ wá wò sọ́dọ̀ owó ilé ìdókò lẹ́yìn ń fi bọ́ọ̀sì àjápa. èlé lè ta ìjàpá. sáìbè. sẹ́yìn èso wà jàpá gbogbo náà. kí ló tó ṣe five. buy kentucky buy fish buy èdè. Uh, kí lè gbé dé. crayfish. ẹ crayfish crayfish àbí ṣédé yàwèrè ni. àwọn ah, yàwèrè ah. o rí pé kò jọjá kò jọ alákàn ọwọ́ adúró sàárín méjì ọ̀dà lẹ́ni náà fi ń pè crayfish. Eh, eh, torí ó tún lẹ́mu ga sẹ́wọ̀n hmm. kò lórí burúkú yóò mọ̀ pé jẹ́ ẹgbẹ́ rẹ̀ ọ̀jọ̀yà kọ̀jọba àbájídé alẹ́ ẹja eh. <laughs> crayfish <laughs> let me move. ẹ kò sí wàhálà ẹ ó yá gba high five. wẹ́lẹ́mú wẹ́lẹ́mú bá nǹkan tó bá ti ṣe high five ó kàn gba papọ̀ báyìí ó sì gbé yòókù lẹ̀ ó yá high five. five. yé. a gbọ́dọ̀ mú jura wọn lọ ah, ọmọ báwa ro borí ilé ọlá ni wọ́n gbà lọ bá wọn lé ìlú. wo ya wá tètè wà mọ lọ bí sẹ́yìn tí bá ṣe lẹ. mi ẹ bọ́dì mi mú mú breakfast. bọ́dì rí ọ̀sẹ̀ kí ni ó tún ti bẹ̀rẹ̀. Uh, you better wait office. bẹ́ẹ̀ ni mo lọ o. don't allow me uh. to go. Delay mi. Delay kí ni? Dey stand up and go jàre. Pẹ̀lú ìpẹ́pẹ́ yẹ wíìkì. Ẹ̀dẹ̀ wíìkì. Ní wọnú ilé lọ sọ́nà. Ṣé kí ni? Kò fún ọmọ ẹ̀fọ́ lórí. Ṣé ìbílẹ̀ ṣé ara mi ò bìbìrì ló jẹ́? Ayé tó jí mọ́ lábẹ́ àdéjú mọ́. Àbẹ̀rẹ̀ yìí o. Àwọn ọmọ ọdún mọ́tẹ́ mi tó kù ọ̀dì lọ́mọ kúlòlò. ẹ máa lọ ìwọ náà ìyá ìyá ọkùnrin. Are you called for? Are you called for Allah? Are you called Ó fẹ́ ọ lọ. Yá ọ̀sẹ̀ yọ̀ ọ̀sẹ̀ mọ̀ pẹ́ o ìbọn sàjà palẹ̀. ló jayé ẹ̀kọ́ tàlàyé yé òkun láyé jẹ́ ṣe mọ̀ bẹ́ẹ̀ ta ló lè wẹ òkun ayé kó wí ìrírí láyé ayé sókùnkùn. àmì ṣe mọ. ọmọ ilé ìlú kún báyìí. kí ló ṣe ẹ́. àwọn kan náà gbowó ọjà tí mo tà lọ́wọ́ mi. wọ́n gbowó ọjà tó tà. bẹ́ẹ̀ ni. èlò. It's fifty. ah ah show that one more. mọ̀. ah number one wá ní ilé yín. street. Adesina street. Kúnlẹ̀ o. Báwo ló jẹ́ Adesina street? Ṣé ẹ mọ ibi tí mo ti fẹ́ ìyàmúlíká ní táìmù kan street kẹta síbi báyìí mo mọ̀ bẹ́ẹ̀ dáadáa. Nígbà tó wájú òkà Jones ó dà jẹ́ kébì bẹ́ẹ̀ délé. Mahmood Ellikyoti Bukky. Àjọṣẹ́nìdí bèbè nítorí èlùṣẹ̀ pé ó máa ń jọmọ gbé. Èmi ò ní jí ẹ gbé o, iwájú ilé tèmi ló wà yìí. Torí pé mo rí ẹ tó ń sunkún ni mo ṣe sọ pé màá lọ bẹ ẹ̀bẹ̀ mọ́mì ẹ̀. Ṣé o ti gbọ́? Màá lọ bẹ ẹ̀bẹ̀ mọ́mì ẹ̀. Ìyá rí òṣèlójú afọ ìrírí láyé ara mi ò ẹ̀sọ́ fáráyé. òkùnkùn láàyè ó mọ̀ rẹ̀ ta ló lè rìn ìjà kó wá wú. ìrírí láyé ara mi ò ẹ̀sọ́ fáráyé. ayé ló kùnkùn ṣẹ̀gbà rẹ̀ ènìyàn lọ sá ta ló lè wẹ̀ ẹja ó. 有图同 ọmọ yìí kéré jù fún nǹkan tẹ́ fi ṣe yìí ẹ gbé àdúrà ọjà yìí lọ́mọ lórí ẹ wò ní tí wọ́n ti gba eight hundred and fifty lọ́wọ́ ẹ̀ ẹ kó ló sun bíi tí mo ti bá. ṣé wọn ò ṣe é léṣe. wọn ò ṣe nǹkan kan fún un ó ṣe dé láti skul náà ni mo ṣe ní pé kó lọ kiri èmi náà máa ń kiri òun gbà tí mo máa fi délé ó máa ń ṣáájú mi délé ńgbà mi ni mo ṣe wà wọ́rìn tí mo ṣe dín kí wà lọ sí ọ̀nà gáréèjì. kí ló tẹ̀lé náà bá ń kiri tọ́mọ bá ti skul dé kó yẹ kó jẹun kó sinmi kó kàwé torí àti tún lọ torí torí kó lè rántí nǹkan tó kà ní skul kó lè tún rántí ẹ̀ lọ́la ṣé olóró yín ṣẹ́kẹ́ bí òun ni tẹ́fù wá ń gbé àdúrà ọjà ilé ọmọ lórí. ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́ bóyá. ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ẹ má nà ọ́ ẹ má nà torí eight fifty o ẹ má nà. mo jẹ inú gbèsè lágbà mo kò sí wàhálà tó mo fẹ́ ti wà lálàáfíà. ẹ gbà eight fifty nínú. kó ìsìnkú ojúbọ mi. Ah, ṣe bíbí ilẹ̀ ń gbé. Ah, kí ló dé kí lorúkọ ẹ. Lára ìyá Lára ẹ dìde ẹ dìde ẹ dìde ńlẹ̀ ìyá rárá àní kò dìde ẹ dìde ẹ dìde ọlọ́run ló lọ pẹ́ ọlọ́run ló lọ pẹ́ ẹ dìde ẹ dìde. ẹ máa retí mi lọ́la ṣe ti gbọ́. ọlọ́run àwa pẹ̀lú àdúgbò ẹ ṣe. ẹ máa retí mi lọ́la o. ẹ ṣe ó dà ó dà bọ̀ mi ò dá mi ṣe. ìbírí ara mi ò ìbírí ló jẹ́ ayé tó jí ọmọ láfẹ́ àdéjúmọ́ ẹ̀sọ́ fàáyé àtúnfẹ́ ìbírí láyé ara mi ò ìbírí ló jẹ́ ilẹ̀ tó gbé wá ọmọ láfẹ́ àdéjúmọ́ ẹ̀sọ́ fàáyé rọ ayé tó kọ́ ohun tójú àbárí tó fi jù tọmọdé bá rí òṣèlú ojú afọ ìrìn ayé ara mi ara mi sọ fara yé àkọmọ la fẹ́ adé jù ó dé lórí ètò yìí ta ló láyé ta ló jayé ẹ̀rọ ta láyé yé òkun láyé jẹ́ ṣẹ́ mo bẹ́ ta ló lè wẹ òkun wáyé kó wí kú ayé ayé ṣòkòtò. ìrírí láyé ara mi ò ìrírí ló jẹ́ àkìtú ọmọ láfẹ́ àdéjú ah. sọ fara yá. gbogbo epo lára ọ̀tá lè ara mi ti le. ṣíṣà ńlá òògùn yìí bọ́n ṣe kọ́ bẹ̀ èyí oní méjì láàárọ̀ méjì mo ti lo tààrọ̀ darí ó tún di alẹ́ kí n tún tó lò mí gbogbo ẹ̀ náà mò ń lò kódà tí ìtò gbé wá òun ni mo fi lò ní ìsìn kò sí ọkọ mi. wọ́n mi fẹ́ bá ní sọ̀rọ̀ ọkọ mi. àwọn àgbà ọkọ mi. mo lọ sọ́dọ̀ pásítọ̀ mi pásítọ̀ mi ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún mi. pé o. wọ́n ní ìbùkún wà nídìí tó ń jáde wípé ègún yẹn dẹ̀kẹ̀rẹ́ òun ló jẹ́ kó máa lù kó má dùn èyí tó ti rí ṣe tẹ́lẹ̀ kó má padà rí ṣe kẹ́ni tó rí náà kó má rí lọ́mọ kẹ́ni tó rí lò kó má rí lòmù kí nǹkan burúkú má já nǹkan burúkú ah. mo ní ègún yẹn ń jà wọ́n nídìílé tí mo wà ṣé nínú ìdílé tèmi àbí ti tàwọn ọkọ mi. ó ní ìdílé àwọn ọkọ mi. ọkọ mi mo mọ̀ jẹ́ káwọn páìtọ̀ yìí máa fẹ́ pọ̀tàn náà fún yìí wọ́n jẹ́ wọ́n máa bà yín ló jẹ́ kò sí ègún kankan tí ń jàǹdílé bàbá ọkọ rẹ̀ ń wọ́n rí n ò sì ti ẹ̀ ìyá lè jẹ́ sí mi. èmi náà mọ̀ ọ́ tí àwọn olùṣọ́ àgùntàn ọ̀bà rí náà ní sọ̀rọ̀. Ah! ẹ wá wò ó bàbá tó bí bàwọ̀ ọkọ mi ó kún thirty years. bọ́ọ̀ ṣe yan ni kò sẹ́dà tó lè tọ́ fún kádàrá rẹ̀ ọkọ mi. bàbá ọkọ mi tó jókòó yìí ọkọ tètè náà. àgbà ni ẹ̀ẹ́ kì í ṣe pọ̀ náà fẹ́ kú kádàrá ló kò mọ lórí. ẹ wá ọkọ mi ah. àtọ́dá fákúyèdè mi ọkùn thirty seven ọkọ mi balẹ̀ mọ́ ẹ̀rù bà mí. Ah. Ah, èso ọmọ ah, ọmọ sunkún kò sí nǹkan tí ó sì ọkùnrin sẹ́mi rẹ̀ ọmọbìnrin ló ń ṣe mí. wọ́n kò sí nǹkan tí ó ṣe ń lọ́mọ ọwọ́ rẹ̀ báyìí ni ó fi fò mí. àwọn oníkẹ́ ṣàṣọ́bọ̀ra ọmọ mi ò ní kúkúkú kan bí ó ṣe yíyẹ. Ah ọlọ́run o mo mọ̀ wá dáre báyìí o mo mọ̀ dáre o. Ara mi ò rí lókè ẹgbẹ́ tó wá. ṣe lójú afọ ìrírí láyé ara mi sọ fara yẹ àkọmọ la fẹ́ adé lórí ètò yíyó ta ló láyé ta ló jayé ta láyé yé òkú láyé ló lè wà òkun ayé kó ìfòyà ayé ayé sókè lọ́rùn ìgbà. lórí ọ̀rẹ́ wé dúlẹ̀ yìí sí bó bá dúró ìgbà yìí lè mọ̀ jẹ. ara mi ò èmi ló jẹ́ àdìsí òkúrò lọ́la bẹ́ẹ̀ ìjà ni àbí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀wù àtọkọ rẹ tẹnu yín dùn tí ń jó pópópópópó àṣé ọkọ̀ kan tó ń bẹ lábẹ́ ọkọ̀ rẹ sẹ́límọ́ tù tùrọ́bù túrábù lè gbẹ́ngàn ti tèmi ọgbà àbọ̀dáhùn ẹ kókó ònú lè tèmi o ọwọ́ ń jẹ́ ọ̀n jẹ́ sáré mọ́ túrábù tó ní gòrò ah, èmi gan tó ń wò yìí bòmí dáadáa mo wà wọ́n tó ọdún méje ni ọlọ́lọ́dẹ Ìlọrin ọdún méje mo lò ń bẹ̀ okó ń bẹ̀ mo lọ sí ìjọra bá díà tó ti ẹ̀sìn ó ní lóye ó ní ọdún tó wọ́n kó bẹ́ẹ̀ mo lọ sí ìwó lòdù nítọ́sí àwọn òkú tó ti ẹ̀sìn ó ní iye tó wọ̀ ó sì ṣe gbà. ẹ ẹ ẹ kẹkọ ẹkọ ẹgbẹ àdìwọ ìyàrá kí ló mú yín bàbá àkínní wèrè gan kí ló ṣe yín bàbá ẹwọ mi ọgbàdún o ẹ wá débi ẹsọtọ wèrè ẹ lọdún méje wèrè kan bì kan ẹ lọdún mẹ́sàn wèrè kan ẹ wá ìgbà tí yín nù ìgbára là ń búra ìgbà tí yẹn yín ti lò ó ti fọ́nká ó ti tẹ́ ọ ẹ ti tẹ ẹ ti rọ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ wá wá sódò èmi sẹ́límọ́ tírọ́bù ẹ wá fúlámọ́ tírọ́bù èmi bàbá ẹ wá sẹ́ gbé sùn mí ni ẹ yá wèrè mọ́ tilẹ̀ ni bàbá sẹ́ forí bá sùn sẹ́ ni ẹ dàpọ̀ ẹ sọ fún mi náà ilé náà dànù ẹ̀dá mi lọ ilé náà dà. ilé náà rè. àwa wíjà wá pàtẹ ọ̀rọ̀ bí ọ̀run bí àtẹ ọ̀run lá ilé ọ̀hún dà ẹ ti ya wèrè mọ́ tilẹ̀. bẹ́ẹ̀ ni. ìbẹ̀rẹ̀ tí ìbẹ̀rẹ̀ tí wọ́n ń lọ wọ́n ń gbọ́ bí àwọn. ẹ má bínú sẹ́yìn yọjú wò wá ni. bàbá yọjú wò wá ni pápá ẹ̀kọ́ jẹun. àmọ́ bàbá ẹ wo bí ojú yín lórí èmi sálímọ́ tírọ̀bù òǹrè tẹ́rí mo tún mí fún yín ojú yín lórí rọ́bà kan lélẹ́yọ ó yàtọ̀ sáwọn sẹ́tẹ̀ ń jẹ bí ẹ ṣe wà yìí ojú yín lórí ọwọ́ yín báyìí kò lè kàn ẹ̀yin náà dà bí ọwọ́ yín bá wà kàn pẹ́rẹ́ ẹ gbà fún ọmọ yín ṣe kí ni ó lọ kàn lẹ́yìn òbítúárì ló jẹ́ lẹ́yìn. rọ́bà rọ́bà farabalẹ̀ òpin abẹ́ ìdí ìmọ̀lú lọ́wọ́ a fi ń jẹun kí ló gbé tó ń gbé ọ̀rọ̀ àwọn. bàbá ẹ wo bí gbogbo ọkọ tẹ ẹ sọ òdù ẹ wo ọkọ mi lẹni máa ṣe wèrè fún o torí òun bomi àpò tọpọlá tí mo bá bọ̀ yín bàbá tí mo bá yanu yín wàláì ṣe mọ́tò ní tìǹtìǹ wọ́n mọ̀ ṣàyẹ̀. ó nígbèrè kí ló pẹ́ tó ń gbin kí ló pẹ́ tó ń gbin òun pé lẹ́nẹ̀dà bàbá rẹ̀ kọ́lẹ́tẹ̀ kú bàbá rẹ̀ kọ́lẹ́tẹ̀ kú ọmọ alẹ́ fi tẹ́ntì lé tẹ́lẹ̀ pìtì. bàbá ẹ ti si èrè eh. bàbá wàláì bẹ́ẹ̀ ṣe ń ṣe bí àtọ́ ń wò kùlóńgún sẹ́lọ̀yọ̀ lẹ̀ ṣe ń ṣe ẹ ti ya wèrè mọ́ tilẹ̀ ẹ wo bí mo ìpọ́ pọ́nyín lé tẹ́lẹ̀ ni bàbá ẹ jẹ́ ìjókòó lórí ọ̀rọ̀ yín eh. mò ń pọ́nyín gidi tẹ́lẹ̀ ni Baba, tẹ bá ṣe ò sẹ́ni pé mo jókòó mo da sọ ṣe báyìí mo fi bo gbogbo ọpọlọ tó kù lórí yín mo fi bò mọ́lẹ̀. ẹ wo bí bàbá ẹ kó sì lọ́kẹ́ kó wèrè lẹ̀ ilé wèrè náà dà ilé torí bu ìbùjẹ ẹran yìí ẹ̀yin tẹ́ ẹ̀yìn tí ìjú tẹ́ lójú ti àwa gbọ́nù ìwé tán wọ́n ní world war bàbá bàbá yín lẹ́tún ti jogún ẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ sọ wẹ́n mo yẹ tán ta blọ́ọ̀kù ẹ sọ fún mi àwa wí tẹ́ kó sẹ́ni wèrè ọ̀rùn bí ẹ ti ń rọrin ẹ eh, ẹ wá ń sòsì àsòsì mọ́mọ́ bí ẹran aṣẹ́ wò yín ọkọ mi lẹ́lẹ́mọ̀ sórí ibú pẹ̀lú o owó náà dà gan ná owó tẹ nídà akẹtẹlẹdẹlẹ ẹdẹ fìlà eh? ẹ wá ń wòwò wèrè ẹ ń wòwò wẹ ọ lò sí ẹ mọ̀ pé wọ àwòsùn kú gidi là ń wò yín bẹ́ẹ̀ sọ. ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀yọ́ ọ̀yọ́ bó mu wèrè ń ṣe wèrè rẹ. bàbá eh? Baba, ẹ mọ nǹkan tán ní má lọ fà á o it's not for children má lọ fà á bàbá má lọ fà Colorado bàbá tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín bàbá má lù yín má lù yín má lù yín má lù yín bàbá má ti lù yín jù bàbá ẹ wo nǹkan tẹ gbé tẹ̀ ń gbin má lù yín má ti lù yín jù bàbá ẹ pọ́nra yín lé kí n pọ́n yín lé. lágbàdo ti sàṣẹ́ káàkiri ah. ẹ ẹ ẹgbẹ́ ẹgbẹ́ ìwà rẹ wọn. bàbá ẹ pọ́nra yín lé kí n pọ́n yín lé. àti mo fi dá àti mo fi dá ẹ̀ náà àti mo fi dá ẹ̀ náà ẹ̀ náà àwọn òtẹ́ẹ̀lì tẹ̀ ẹ̀ ná ẹ̀kọ́ ọkùnrin haúsá àlùbọ̀ ẹ̀ bákanú ètùkúrú bíndẹ̀lẹ̀ wọlé olúwọlé olùkọ́ olórí burúkú aláyé kò níbi ojú tó ti fi ọkọ rẹ̀ lẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ni ìṣe àṣọkọ́lẹ̀ rẹ̀ ẹ jẹ́ sọ fún yín bàbá ẹ jẹ́ sọ fún yín bàbá ẹ mọ̀ lọ fẹ́ irú yín lọ súnmọ́ mi lẹ́ẹ̀kan bí bá ya bò lù ah, ọ̀pọ̀ ìmọ̀ba tẹ́lẹ̀ tì náà fi ń lọ lálọ́ landlord mo ya wèrè. Ah, ẹ wo ẹ bọ́ ìṣe bẹ́ẹ̀ ìgbẹ́jọ́. tí ìgbọ́dí kan. ẹ gbàgbà ni bàbá tí bá tọwọ́ sí i tí mo bá fi gbá ní ẹ̀yìn rí ni mo. èmi bẹ́ẹ̀ni èmi. bí mo ṣe wọ ojoojúmọ́ mò ń ṣe mò ń ṣe láàárọ̀ mò ń ṣe lọ́sàn-án wákàtí kọ̀ọ̀kan mo fi ṣe kò sí ọjọ́ tí mo fi sinmi bí mo bá tún wá ṣe pápá ọkọ mi tó ló ń lọ mú ni bí bá tọwọ́ mọ bí fún yín ẹ̀yìn rí ni mo bá tọ́ ẹ̀yìn rí ni mo bí mo bá tọwọ́ mọ bí fún yín bàbá ẹ̀yìn rí ni ẹ ti sí ẹ̀yìn rí ni ẹ̀yìn náà dà ilé tó tó àwọn kò lè rí ìmọ̀ ìjà ìmọ̀ ìjà lá ìmọ̀ ìjà má lọ ìwọ ìwọ ìwọ. ìrírí láyé ara mi ò rí ìwọ jẹ́ àbí tó mọ̀ ọ́ láyé sẹ́jọ́ kan mo ní ọ́. ẹ ó pilẹ̀ mú títọ́ ní òjò òjò. màá ma kọrin ojú mi tó ti bàdé o orí mi ń gbọ́ ẹsẹ̀ mi ń gbọ́. sọ̀kalẹ̀ àbí wọlé ẹni mùsùlùmí nìyí tó tẹ́lẹ̀ ìgbà tẹ́lẹ̀ nílé tán ẹ̀ ń jẹ́ sáré mọ́tò òjò èlò adarí fún ọwọ́ rẹ̀ kọ̀ àti yọ ọkọ sí ìyàwó ní ìyàwó ní ìyàwó ẹ ìyàwó ẹ lù mí. ẹ mú lọ́yà rìn. àmúláyà rìn ibi sẹ́yìn níbi. bàbá ilẹ̀kẹ̀ ní ìyàwó yìí ni. The order tribulation totalization through the turbulent transfer to the third traumatic troublesome thought. Yes. Kàlákàsá. Kí ló dé? Kí ló wá sọ? Ẹ lọ́yà your English is high level. <laughs> Mind you. Your English down. <laughs> Mind you. I'm a potential lawyer, but I'm the secretary to the landlord of all this community. Abajo. Your nefarious activities have been so handsomely eradicated all over the globe. a ní sori ikú o. wàhálà ẹ ti pọ̀. bí aláàmú yín tí gbogbo eyín iwájú yín jóná bá bá mi lẹ́yìn bó ra ń gbà kéèké ni abẹ́kọ̀tẹ́jú yìí èjó náà yà yàtọ̀ pé sẹ́ẹ̀lì tèmi wọ́n náà wèrè ọ̀tọ́ yìí bí ẹ bẹ́ẹ̀ sẹ́ sẹ́ẹ̀bà ń jẹ́ ìyàwó rẹ̀ bá ń ná lọ́dọ̀ ẹ tọ́ba nà ń kọ́ lẹ́nu ìtọ̀ sàgẹ̀rẹ̀. sáré wọn ti fẹ́ lọ́kọ̀ rẹ̀ pa òfin dá sẹ́ẹ̀ Come on, come on, come on ẹnà bàbá pa pa ẹni ọba ọba ọkọ rẹ ọwọ àná ọ̀nà ìwà kan náà ọ̀nà báyìí ọ̀nà báyìí ọ̀nà sílẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ dásí ọ̀yà ọ̀yà jákòó rẹ̀ ọ̀bẹ̀ mọ̀kú mọ̀kú mọ̀kú bàbá tí a mọ̀ pé díẹ̀ lẹ́jẹ̀. kí ni ní gbóná. Eh, ẹ tún wá wọ ẹ tún wá wá bọkọ. kí ni ní gbóná. ní ayélujáyé yín. kí ni ní gbóná. bàbá mi sọ fún yín tí ẹ bá tún kọ ọ yẹ ẹrọ yẹpẹ sí nílẹ̀. láńlọ́ọ̀dù ó yẹ ẹrọ yẹpẹ sẹ́rí. bàbá ah, lẹ ah. bàbá lẹ lọ́nà kò ní kọ́lé. kálẹ̀ bàbá lẹ lọ́nà kò ní kọ́lé. ọlọ́lá ni mi. lọ́yà lọ́yà lọ́yà ti nà méjì lórí. lọ́yà ti nà méjì lórí. lọ́yà ti nà méjì lórí. lọ́yà ti nà méjì lórí ẹwọ mi orí mi. ẹ pè mí. kó o lọ ẹni wọjọ ti bàbá ẹni wọjọ ti bàbá lórí lọ́jọ́ bàbá ẹ jìyà bàbá ẹ jìyà. ẹ̀yin ọ̀rẹ́ mi wá ẹ mọ náà lọmọ mọ. jẹkọ mi ọ ní ọjà ọ yóò lọ yà á lọ jẹ. ẹ gbà mí o sani mi bàtà mi yọrọ sani mi bàtà mi yọrọ ẹ gbà mí sani mi bàtà mi yọrọ ẹ bàtà mi yọrọ. Ẹyẹ katiri, ẹ katiri, wọ ẹyọ ẹsili, ẹsili, ọyọ katiri, ẹgbẹ katiri, ẹgbẹ katiri. Àwọn ọmọ ọdún ọ̀sán yìí, ọmọ ọdún ọ̀sán yìí bọ́ọ̀dù fáìtì ẹ lọ pé lọ́yẹ̀ bọ́ọ̀dù fáìtì bọ́ọ̀dù fáìtì bọ́ọ̀dù fáìtì. ọmọkùnrin dà ọmọkùnrin dà ọmọkùnrin dà ọmọkùnrin dà ẹ sọ jẹ ẹnu mi ẹnu mi ṣé wà lákọ bẹ jẹ mọ ẹ ní kíni kí bàbá yẹn adarí pa ọmọ tí sèpè ọkọ tèmi ladarí pa ìyá bàbá bàbá ìyá ọjà yìí ọmọ mẹ́rin àwọn ọmọ ìlú bàbá ẹ pàmílẹ̀ dúkìá mi bàbá ẹ pàmílẹ̀ dúkìá mi ilé kọ́lẹ̀ kọ́ ibùjẹ ẹran lé yín ibùjẹ ẹran lé yín ewúrẹ́ ni yín bàbá ẹ̀yìn wá ẹ̀jẹ̀ kù sínú àrùn ni ẹ wọlé kẹwèrè kí ni kọ́lẹ̀ kẹsẹ̀ lọ́jọ́ rẹ̀ bàbá wa wí tán náà wọn ni ọ̀túnba wèrè kan làwọn o ọ̀túnba ìyàwó ẹwọ bí bàbá ìlú ọgbọ bàbá bá sẹ́ni kò tó ẹ̀kọ́ fún àní ọmọ tó bẹ́ẹ̀ sọ́sẹ̀ sí ìgbà bàbá iye ọdún yìí iye ọdún yìí ọ̀sẹ̀ gbìyànjú ẹ̀rọ mọ́mọ́ wẹ̀rẹ̀ sí. bàbá

ó lè wẹ̀ o láyé gbogbo ìlàyé ayé sókè ìrìn lára ìrìn láyé ara mi ò ẹ̀rí ló jẹ́ ọmọ làbẹ́ náà àlejò má bá ìgbé sọ̀rọ̀ ayé sọ pé ti ìrìn láyé ara mi ò ìrìn ló jẹ́ ọmọ làbẹ́ náà àlejò má bá ìgbé sọ̀rọ̀ ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀ mo mọ̀ kó mo máa yà yín lẹ́nu wípé mi ò bá yín sọ lóòrò bá ìlera mi mi ò gboyín lẹ́nu rí àwọn ọmọ rẹ́dí àti gboyín lẹ́nu báyìí because pásítọ̀ mi ń jẹ́ kó máa yé mi wípé ẹ̀dùn yẹn inú ìdílé ọkọ yín tó wáyé fúnra yín báyìí lẹ máa gbéra lẹ ìlú ọrùn mi rẹ́rẹ́. torí kí táwọn kọ̀ọ̀rọ̀ àtàn fi jù á lọ gbọ́rọ̀gbọ́rọ̀ ni o. bẹ́ẹ̀ni. Eh, torí gbà táwọn kọ̀ọ̀rọ̀ àti mò ń bá a ṣiṣẹ́ táwọn kọ́ sọ fún mi pé àwọn ò dá wa dúró ah, ọkàn mi pa mi. kí lẹ ṣe. ẹ eh, kí ṣe pàṣẹ kankan wọn fẹẹ padà sílùú wọn ni ó dà gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ti tà àmọ́ wọn á ṣe bẹ́ẹ̀ o eh. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi mílíọ̀nù márùn-ún oríṣi owó náà èyí tó kan tèmi ni o mílíọ̀nù márùn-ún lẹ́tọ̀ọ́ tèmi. kọ̀ọ̀kan náà márùn-ún. bẹ́ẹ̀ni. ha ọ̀rẹ́ mi ti di olówó. wọ́n mọ̀ wo owó dídí owó yìí dídí owó yìí wọ́n wá wo ọ̀rọ̀ àwọn bàbá wa hmm. tí wọ́n ní dúkìá láàánú ẹnìkan lówó hmm. àti pé ntàṣe làámọ̀ ẹnìkan ọmọ tí ó ṣe é. Hmm tí n bá sọ pé mo wá ń ra owó ìmọ̀ra mo lè máa nánà kú àfi kí n tètè fowó ọ̀ǹdẹ̀ nǹkan máa. mo wá wò pé èmi àtọ̀rẹ́ mi wo lọ́rọ̀ wá jọ wọ̀ láti ilẹ̀ ah, ah, ó padà àlàmọ́ àjàrà. ọkàrí ó pa ìgbàgbé ìwé wa ojú òní tí ọ. ọkàn mi tún wá balẹ̀ pé wọ́n tún máa ń pa owó kọ̀ dáadáa. ẹ ṣe oríran mi nù. nínú ọ̀dọ̀ títọ́ ọlọ́ọ̀fì sí ọdún ọlọ́ọ̀fì sí. ẹ̀yìn kọ́ lọ́wọ́ jẹ́ ọbàjẹ́ báyìí. orí mi wá rí ọ̀rẹ́ mi. Hmm. torí alamu èmi náà fẹ́ sáré ilẹ̀ tó pọ̀ mo fẹ́ máa sòwò kòkó bí rẹ̀ bí mo ti padà sílùú àrò mi rẹ ní ìsìn gẹ́gẹ́ mi ní odò ń kòkó lókù àbí nǹkan kan sáàlámà sígbà tá a sì kankan. ọ̀rẹ́ mi bí n bá gbọ́ yí dáadáa dídé tó dé ní ìsìn yìí hmm. ọ̀fẹ́ fìdí mọ́lé àbí ọ̀ lọ́bì kankan mọ́. Ah, ah. Ah, sáré ilẹ̀ márùn-ún àbí. kódà kó ju márùn-ún lọ èyí tó bá sáà rí pé eh, mílíọ̀nù mẹ́rin ààbọ̀ tí ó kà á àti ilẹ̀ àti bá ṣe ra kòkó bá ṣe hmm. àtọwọ́ tá à ń ná tí ó fi di pé yóò ṣe àbọ̀dọ̀ rẹ̀ náà nínú ṣe àwọn òun lọ́jọ́ sí owó tá à ń tọ́jú àgbẹ̀ owó kòkó yìí ṣe bí ọdún mẹ́ta lẹ tó máa ń ké mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah. hmm, àsìkò tó sì wáyé ọ̀rẹ́ mi àsìkò tó dáa ni o ah, àsìkò tó dáa ni torí pé ẹnìkan ẹsẹ fi sáré ilẹ̀ mẹ́wàá lọ mi ni ah wo bí ìgbà wo lónìí ló rẹ náà. Ah, alamu wíwá ní ti mú wálé ni àwọn èèyàn yìí lò pé báàgì tó gbé dànù pàṣẹ ọmọ ogun ẹ five hundred thousand naira ó wà ní ìfowópamọ́ sọ báàgì tó gbé dání four point five million naira wà mí. ẹ aṣọ tí mo ní màá bọ̀ rà dání ni mo kó bẹ́ẹ̀. ṣé aṣọ tó rà bọ̀ rẹ̀. Ah, ti sọ fún mi inú nílà bá ti sọ̀rọ̀. ìrírí láyé ẹ̀yìn <laughs> ẹ sáwò sáwò. àwọn ẹ̀rù ọ̀nù. ayé rí owó ọ̀nà náà tó wọ́n gbà wá sọ̀rọ̀ láti dá pọ̀ ni. èmi náà wọ̀ sọ̀kọ̀lá ẹ̀yìn ọ̀nà ló ṣẹlẹ̀ ẹ̀ pọ̀ bàbá yìí tí n bá ti ṣe tán bọ́ bá ti jẹ́ ní ìdí sí o. ohun tójú ọmọ ọmọ àrẹ̀sà ọmọ fèmísẹ́pọ̀ fèmísẹ́pọ̀ oníbìrẹ̀sà nínú wọn bí ohun oníyá wọn lẹ́la àkàn bí wọ́n ṣe rí ẹ tó dé inú mi dùn. mo mọ̀ pé ẹ̀rù ò ti bẹ̀ nígbà tí mo ní wọ́n dá wa dúró lẹ́nu iṣẹ́. ẹ̀rù bà mí o mo ro mẹ́wàá ṣáà ní sẹ̀sìn wa. àmọ́ ó tún wá kọ́ mi lẹ́kọ̀ọ́ kan pé ọlọ́run bá máa fa dáadáa jáde nù àbúrò. Uh, because èmi gan ò lérò ń gbà pé wọ́n lè fún wa lówó túlùtúlù tó tó bá yẹn five million naira fún ah, mi. owó ni o. Eh, àmọ́ mo wá ṣe ìgbésẹ̀ kan tí màá fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ torí pé ó yẹ kí n sọ fún ẹ kí n tó ṣègbésẹ̀ mi mo wá ronú pé ó kò dandan fún èèyàn kéèyàn ó gbé kí ọlá ẹ̀yàn sínú oko ọlá bí mo ṣe wá ń bọ̀ mo ti wá pe ọ̀rẹ́ mi àlàmú àjànàkú lẹ̀ ọ̀dọ̀ rẹ̀ wọ́n kọ́ dé sí tó mọ̀ ọ́ wọ́n á kó four point five million naira fún un ó nídìí o ẹ mọ̀ wò pé òun máa ń pa kára lẹ̀ kátàlẹ̀ bákan náà ó sì ń ṣe òwò kòkó torí dúkìá láàánú ẹnìkan lówó bàbá sọ pé arówó tá a bá tètè fi dó nǹkan mọ́lẹ̀ èyí lọ ná balabala mo ti wá sọ fún yín pé kó bá ń wálẹ̀ tó dáa èmi náà ó sì bẹ̀rẹ̀ owó kọ̀ọ̀kan ó sì ní láṣẹ ọlọ́ nígbà tó bá fi tó bí ijọ́ mẹ́ta lónìí kí n yọjú sóun ká lọ àwọn sáré ilẹ̀ tó dáa wá má bínú pé mo pẹ́ tó gbọ́dọ̀. ẹ mọ ṣe nǹkan tí mo ń dùn ún ṣèbọ́kọ àtìyàwó kájọ dámọ̀ràn láàrin ara wa ṣebí ńlá wà fún kẹ tó lọ kówó fún àjànà ṣé kò yẹ kẹ sọ fún mi. abẹnadé ẹgbẹ tó ra fúrẹtì ọsùnmọlẹ. wọn bẹ̀rẹ̀ ń wá ṣe nǹkan tó máa ṣe sí báyìí. mi ò bínú. ẹ ẹ kí wọn lè bàjẹ́ ọkọ gidi lẹ́yìn ọ̀dọ̀ aya rẹ̀ mo ti wá òpin five hundred thousand naira tó kù four hundred thousand naira máa fẹ́ bẹ̀ kó lọ owó nǹkan tó bá wú ẹ̀ tó lè fowó sí. ẹ ṣeun àbọ̀wò mi mi ò ní fìlẹ́ ah, ṣàwátì o ikú tó yáwó ò ní gbà ẹ lọ́wọ́ mi o òkè òkè báyìí lọ́wọ́ àfúnni ń gbé òkè òkè báyìí lọ́wọ́ ẹ̀ máa lọ ọkọ mi ó ṣe dàpọ̀ má jà mí sọmọ mọ́ ìsinmi mò ń gbọ́ àbẹ̀ ní àbẹ̀ ní ìyẹn má tún jẹ́ gbásà ẹ̀kan níbi ìkan òun ó lè lọ́kọ̀ tó pé ìrírò. ó dé lórí ètò yìí ta ló dáyé ẹ̀gbọ́n ta láyé yé òkun láyé jẹ́ ṣẹ́ mo bẹ́ẹ̀ tọ́jú mi mo dúpẹ́ wọ́n lè ní kí n yọjú sí ẹ̀yin lè kó tọ́jú mi dáadé ọlọ́run fún mi láàfin ẹ̀rọ kọmíṣọ́ọ̀nù kan lórí kì í ṣe nǹkan máa lè rán dùn bí ọmọ fẹ́rẹ̀ fún àwọn ọmọ sí ilé dókítà. ọ̀gá máa ṣẹlẹ̀ ni pé ẹ máa ní láti máa wọ́n get two million naira láti lè kárí ọ̀gá operation ọ̀gá operation ọ̀gá bọ̀ two million yẹn ò ní nǹkan hmm. wà pẹ̀lú pé máa ra àwọn oògùn tó máa yín extra money torí wọ́n lè nìkẹ́ ra àwọn kankan ọwọ́ yín lè ti máa ra mẹ́rin ọ̀hún máa dá kẹ̀lẹ́ ti wá owó yẹn torí ká lè sọ pé fifty fifty ló máa jẹ́ ọ̀tẹ́gbẹ́ ti wá owó yẹn wọ́n lè tètè bẹ̀rẹ̀ treatment fún mi. ó dà ó metro ẹ má wọrí two million naira a máa sùn èmi sọ̀la a máa sùn.

ẹ̀dùn torí pé wọ́n fẹ́ ṣe máa lọ́wọ́ ṣe ọlọ́wà fún wọn lára tó ṣe tó lè ṣe ìrẹ́pẹ̀tẹ̀ wọ́n ṣètò owó yẹn ṣe lójú fẹ́ o. ọkùnrin gbéra sí i ó lọ sọ́dọ̀ àgbàmọ́ àti àgbàkọ rẹ̀ bá a sọ fún pé ọ̀rọ̀ mi ti já sí ọpẹ́ṣẹ̀ wọ́n sì lówó transfer mi lọ sí red court àwọn pé ẹbí mi lè lò kó ṣiṣẹ́ owó tó wà lọ́wọ́ kó bá fún ẹ two million naira nínú ẹ̀ kọ́ọ̀sì ti bá kó fún dókítà káfí lè tètè fún mi ní ìtọ́jú tó péye. àìsàn lára fowó yìí wò àkàn ó dá màá lọ ó lè gbé kó wọ́n máa tà sí two point five fún màá dárúkọ torí nǹkan ọ̀rọ̀ tó bá tó ní gárà màá dẹ̀ kúrò nínú ọ̀rọ̀ ìrọ̀lẹ́. ẹni tá a rí ààyè bínú sí. dákun má bínú wọn máa gbé káàkiri ni iṣẹ́ ni òfin mi láyè tó ti gbọ́ báwo ara rẹ báyìí. ẹ ṣeun ara ya àwọn náà náà rán mi sí i. tí ò sí o. ìgbà tí dókítà tí wọ́n ṣe tẹ́sítì fún wọn wọn náà máa ṣe operation fún wọn so operation yẹn dẹ̀ ni a máa nídìí two point five Ah. so wọ́n wá rán mi sí i pé lára four point five million naira táwọn. ṣé àárẹ̀ tó ṣe pọ̀ tó bá ní. Ah, ó pọ̀ gan-an ó jù bẹ́ẹ̀ lọ ah. heart problem ni. ó mọ̀ ń pọ̀ náà ọ̀pọ̀ náà ọ̀pọ̀ náà two point five million. so wọ́n wá ní lára four point five táwọn kó fún yín táwọn fẹ́ fi ṣòwò oko kòkó pé kẹ́ ẹ fún mi ní two point five ń pé tí ara àwọn bá yá tán àwọn á mọ nǹkan táwọn máa ṣe lórí two million naira tó kù sí nǹkan tó ń ṣe náà ní sọ́dọ̀ yìí dákun ṣé kìí ṣe wípé n tó ṣẹlẹ̀ sọ́kọ ẹ̀ ó ti mú ní gángan gan. no kò rọ mẹ́ta. ah ó ti rọ mẹ́ta torí tí ọba rọ mẹ́ta ni kò ní rán sí mi kó wá máa béèrè owó tí òkú mi kọ́ máa sìn mi kòkòrò kankan fún mi. no no no no sickness yẹn kò jẹ́ kó rán mànd so ti yé wá ìtẹ́lẹ̀ máa sọ wípé ìgbà tí ó rẹ̀ ẹ́ no no no ẹ má gbé yẹn wá ṣe ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ lẹ́yìn fẹ́ yà ni ṣe é fẹ́ gbọ́ o kò tí ì rí ọkọ mi tó fi sọ fún mi pé ní òun kó four point five fún yín o ṣóyè yín. ẹ ẹ wo sórí màá fẹ́ kọ́ padà lọ bọ́kọ rẹ̀ bóyá dókítà àbí nọ́ọ̀sì ti ń tọ́jú yín wàá sọ fún pé tó àìsàn tó sọ ọkọ rẹ o ibi tí wọ́n wò kú sí dé o wọ́n ti ta sí ìwọ náà lọ. ẹ bẹ́ẹ̀ ni ò sí lọ bọ̀dá làwọn kò lè ní dáa fún bẹ́ẹ̀ ṣe wà yẹn àmọ́ lórí burúkú ni ni ẹ yà wèrè ni ọkọ mi ò ń parọ́ kò kí ń parọ́ rárá kò ń fi rọ́bà mi lò níjọ́ tó ti gba owó yẹn níbi iṣẹ́ wọn báyìí tó ti kó o fún yín jákèjẹ ó ti pè mí jòkó ti sọ gbogbo ẹ fún mi ah. ẹ wá o ẹ má gbé yẹn wá wọ́n ah, wá ẹ̀rọ no no no no no ẹ má bá mi sọ yẹn. ẹ kó wẹ́rẹ̀ lọ mi ò kó yẹn jẹ ó kówó fún yín ó kówó fún yín ó lè ní ah, ó lè ní mi. bẹ́ẹ̀ ni ọkọ mi sọ fún mi ó lòun fún yín ní four point five million naira kí ló ṣe. dákun ìyá kọ mi a ní òkòwò fún mi sẹ́ẹ̀ bóyá kọ́ lọ tẹ̀ ẹ́ ná dáadáa lọ bá lórí ibùsùn ààrẹ rẹ̀ bíi lọ́wọ́ rẹ̀ bó ṣe kókó kankan fún mi sẹ́ẹ̀. lọ́kọ́ wá fún yín ẹ wọlé mi lẹ́jọba ìrò ẹ kówó jáde káàrọ̀ ọkọ mi ó yá tára ẹ bá ti yá tán ẹjọ́ máa yanjú eléyìí tó kù. kódà sórí ibi tí ọ̀rọ̀ yà mí lẹ́nu dé ọjọ́ tó sọ pé wá sọ́dọ̀ mi yẹn ìyẹn ọjọ́ tó mo rí kẹ́yìn ọjọ́ náà sì lélẹ̀ ọmọ pọ́ùn ló travel ilé lèmi wà èrò ọkàn mi ni pé bó ṣe lọ tó dé òun kó sì wọlé kó fèmí náà lówó èmi mo tún fún one thousand nínú owó tí yóò sì lọ́wọ́ tèmi jẹ́ pé kọ́gbà kò fi wọ́n mọ́tò délé tọ́wá dé nìsọ onípọ́wọ́ mi lówó wà. sórí ọwọ́ tẹ fẹ́ wà nìyẹn àṣírí yìí máa tú. alájùmọ̀ mọ́tà ọ̀ tó wà nàní ọ̀dẹ mi ọ̀dẹ mi ọkọ mi kọ́ wọn fún yìí. sórí èyí tó ṣe mí ó sì ní mọ ọba tó bá yẹ padà wá síbi abẹ́sẹ̀ má padà wá ìlú láyé wọ́n ṣì ń padà bọ̀ wá síbi àná. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ tún jẹ́ kí n tún lọ bí ìgbàgbà mo ṣe ń padà ṣẹ́ lórí olùkùnkùn ẹ jẹ́ kọ́kọ́ ni ó sọ òdodo ọ̀rọ̀ fún mi pátápátá. sẹ́ni tọ́lẹ̀ tẹ̀sí ìjàmbá mi sẹ́ni tọ́lẹ̀ tẹ̀sí ìjàmbá mi sẹ́ni tọ́lẹ̀ tẹ̀sí ìjàmbá mi. ohun tó ojú àpárí tó fi jù tọmọdé parí òṣèlú ojú àpá ìrìnlẹ̀ ara mi padà wá mọ́. àkọ́mọ la fẹ́ adé jù. ó dé lórí ètò yìí ó ta ló láyé ta ló jayé ẹ̀gbọ́ ta láyé yé. òkun láyé jẹ́ ṣe mọ̀ bẹ́ẹ̀ ta ló lè wẹ òkun wáyé kó wí ìrírí láyé ayé sókùnkùn òrìrì ńlá.

tó ti wọ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ lọ bá ṣe o ọ̀rí èèyàn gidi fi inú rẹ̀ hàn ọ́ àtàlẹ́kù jẹ́ kó yé mi pé ọkọ owó kankan fóun o àmẹ́ni sọ fún un pé ọkọ tèmi èé parọ́ o four point five million naira lọ́kọ́ fún un tí mo sì mọ̀ sí i ó sì jẹ́ kó yé mi pé òun pẹ̀lú rẹ̀ àwọn òjò sọ̀rọ̀ owó pé kódà ní tọ́lọ́ olówó kẹ̀kẹ́ náà ló tún fún ọ lówó gbogbo gbìyànjú tí mo ti lọ́jọ́ ayé mi àlàbọ̀wálé kú ọ̀gá fò á tó bẹ́ẹ̀ sọ pé dọ́gba fàtí pẹ̀lú ara ẹ̀ fọ́ọ̀kù ni mo sì ti rí pé tí ìgbà lọ pínṣẹ́ ṣe ọ̀rọ̀ ló dàbí ẹja tó wá sórí yèèpẹ̀ ní ikú ní. mo ṣàlàyé gbogbo ẹ fún ọ ṣé ó lé mi ó ní bóyá àárẹ̀ tó ń ṣe ó ti dọ́pọ̀ tèmi ah, gan-an wọ́n tó yí àlàmú o nígbà tó bá lọ àbọ̀ náà gbọ́ kankan o torí pé kò ti ba ẹyẹ mi àmẹ́yẹ tiẹ̀ náà ti tẹ̀sọ́ owó. ìyá máa jẹ́ bí mo fẹ́ dá. ṣàfẹ́rí rẹ o àmọ́ maráyé níkà bẹ́ẹ̀ nínú wọn sì jẹ́ kìkì oró wọ́n fi kú dá ẹ lágara fún mi àkànó mi ọmọ epo ọmọ rẹ̀ sà ọmọ fèrèsépò fèrèsépò níbi rẹ̀ sà nínú wọlé ọ̀pọ̀ pọ̀ ní ìyá <laughs> ọ̀dájọ́ ọmọ aráyé ò tí orí kó bẹ́ẹ̀ lọ́dá sọ ọmọ aráyé ò tí orílẹ̀ fi wọ́ àkàn mi <laughs> ọ̀dàkọ ọ̀gbìn gbàdó àgbàdo rẹ̀ yọ̀rù kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ta ọmọ bọ̀ọ̀kù ọmọ aráyé ò tí oko jẹ́. <laughs> àkànó má sùn o mo fẹ́ kó o gbẹ̀san òkú ọlọ́mọ èyí sùn má sùn mo fẹ́ kó o gbẹ̀san ìdílé àjànàkú wọ́n dẹ́mi rẹ légbodò mo wá fi wọ́n rẹ́ńbì mi o àkànó tààrà ṣàṣà kó o gbèjà ara rẹ wọn ò pé fifty years lókè èèpẹ̀ àti rọ́dìran wọn kán lé kán mọ́ bá àwọn ogun òwà gbọ́dọ̀ pọ́mọ àádọ́ta ọdún lókè èèpẹ̀ mọ́ o àkànó ohun tí mo sọ lónìí ó dàṣẹ àwíyárèké wí tiẹ̀ kó mọ̀ sẹ́ oṣù lóní kó mọ̀ sùn náà o ohun tí mo sọ sí wọn lónìí bẹ́ẹ̀ ni ó dàṣẹ omi omi epo ọdúnwádìí arásà fẹnisẹpọ fẹnisẹpọ níbi ìrasà yìí ló wọlé òkú tó ní ìdààmú lẹyìn àkànó ikú mà tọrọ ikú mà ṣèkà ikú ọjọ́ ìjọbi kó pẹ́rẹ́ ìlú ọ̀rọ̀ mo ní kí n sì bẹ̀rẹ̀ báyìí mo ní kí n yà sí. èmi máa bá ní ọwọ́ pépà ní ìròyìn mi. ọ̀pọ̀ nígbà babaláwo tó ń sẹ́nu olókìkí kó o pé wẹ̀yìn wò bájẹ́ ni ó ti pakún bájẹ́ ni bá pakún ẹ̀yìn láwò adífáfọ́ lọ́dẹ lóde èrèje èyí tó fẹ́ fẹ́ràn kó gba ẹran àgbọ̀nrín dànù ọlọ́dẹ lóde èrèje ẹnlẹ́ ẹ̀yìn lẹ fẹ́ràn kó gba ẹran àgbọ̀nrín dànù ọlọ́dẹ lóde èrèje ẹnlẹ́ o ègún tí mo gún kọ̀sà iṣẹ́ èpè mi kọ̀sà ìjà ọgbọ́ arábìnrin gbọ́dọ̀ ti lọ lórí hùn kí gbogbo fínáfíná kó sọ iná fín kí gbogbo gbẹ́dògbẹ́dò kó sọ odò dà ọgbọ́ mi gbogbo ìwà téèyàn bá wù nú ayé tó ń wò oníyọ kẹsàn-án rẹ̀ àwọn ìdílé àkànwọ́ tí wọ́n lọ bá wọn wọn ò mọ tán ṣùgbọ́n àwọn bàbá bàbá tèmi wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà fún mi kí wọ́n tó fayé lẹ̀ ìdí nìyí torí àwọn bàbá bàbá tèmi ìní àgbáwo tí ń ṣe fá fún wọn nídìílé tiwọn ìdílé jákèmí ọmọọ̀tàn yìí tí mo fi fífa tọ ọ̀rọ̀ náà. ọ̀gbẹ́yà babaláwo ní sanu eré kífá ni ó ní orí tí ó wú túlu ẹnì kan ọmọ adéhàmú sìkìtì pìrì tí sọ lórí àwọn ẹlẹ́yẹ kí tọ́gbó wọ́n mọ́ pera wa wèrè mọ́ o orí tí ọjọba lọ́la ẹnìkan ọmọ ó ní kí ọjọba lọlẹ ẹnìkan ọmọ wo ifá láàbí o òun gbọ́ mi ifá láàbí léèrè ọ̀nà tábà gbégbà òun gbọ́rọ̀ rẹ. bàbá ǹjẹ́ a lè rí àwọn ọmọ tíyàwó àti bàbá kan tán bí kálẹ̀ tán tó fún bóyá àti ẹ̀ lè ráàyè ká gbowó túlùtùlù lọ́pọ̀ bóyá wà bá jẹ́ dáríjì wa. ọ̀dà ọ̀dà sórí ọ̀rọ̀ tí fásọ ń mi tó ń gbọ́ mi kò sí ẹnìkan tá lọ bá o ìsìnkú ọ̀run lálọ́ rè bá ní olórí rẹ̀ ìyàwó àkànó òun ló fi èpè balẹ̀ ọ̀gbọ́n ifá ò ní balẹ̀ ọmọ ìfọ̀rẹ́ ìyàwó àkànó ló fi èpè balẹ̀ ègún tó sì gún látìgbà náà náà ní jà lórí gbogbo wọn nínú ìdílé ọkọ rẹ̀ ah. a wàá lọ sí orórí ìyàwó àkànó a lọ pè é ṣùgbọ́n bórí rẹ̀ bá jẹ́ kó dán lóhùn tá a bá ti pè é tó fẹnu ẹ̀ wúre padà làdúrà bá gbà ní ìfọ̀kànbalẹ̀ bá dé ojú bá lọ. aláwùrà bí ẹsẹ̀ tí ń wọ̀n mọ́wọ́ tí ń wọ̀n mẹ́sẹ̀ tó wá jẹ́gẹ́ kó ọmọ jà lórí àwọn ọmọ mi àtọmọ ọmọ. ara mi ò ìfìrí ló jẹ́. elédùn àgbà mi dẹ́kun jẹ́ kíyàwó àgbà òfẹ́ bẹ́ẹ̀ dẹ́kun burúkú òkú olórí mi àtàwọn

torí mẹ́ta táwọn ògbóni èjì tọ́lọ̀ gbẹ̀dọ̀ dalẹ̀ tó ṣe méjì ló ṣe kélé láàánú fóyè tí mú jọ̀dalẹ̀. kẹ́ má ṣe tọ̀ sọ́dọ̀ kẹ́ má ṣe tọ̀ sọ́dọ̀ ẹ̀yin ọ̀bẹ̀rẹ̀ ọmọ fẹ́ràn omi mi ìyàwó o ìsìnkú ọ̀run kọ́ wá jẹ́ mi mo gbé agbẹ́ lónìí kí agbẹ́ jágbé mo gbé àlùkò lónìí kí àlùkò jálùkò mo gbó nílé láti oṣù kó ẹ̀yin ẹ̀sẹ̀ kékeré wá jẹ́ mi ìyàwó àkànwò nítorí ìdílé àjànà ó ní mo fi gbé ọ̀rẹ́ mi aṣáwó là lónìí èyí tí mo sọ yóò gbọ́dọ̀ wú mi o nítorí àìkú lẹ́mi wọn wọ́n rí dààmú ìdílé àjànàkú wọ́n ti sáwọn òrèrè wọ́n ti sáwọn òróró wọ́n ti sáwọn òdílé gbogbo mọ́ àdógún gbogbo kó wọn lọ ikú tí ń pàdé àjànàkú rẹ̀wẹ̀rẹ̀wẹ̀ wọn fẹ́ kó pa wọ́n mọ́ wọ́n fẹ́ ká gbọ́ owó èmi aṣawo là ṣiṣẹ́ lónìí o èyí tí mo wí lónìí ó dẹ̀kun èyí tí mo wí lónìí ó dàṣẹ ọ̀rọ̀ tó jáde lẹ́nu arúgbó ó dẹ̀kun ọ̀rọ̀ tó jáde lẹ́nu arúgbó ó ti dàṣẹ ìyàwó akànwó mo pè ọ́ lábẹ́ kọ́kọ́ jẹ́ mi ọjọ́ tó bá pàgbé la gbẹ́jẹ́ ọjọ́ tó bá pàlùkù ó ń làlùkọ́ fọ́hùn ọjọ́ tó bá pọ́lùtẹ̀ rẹ́ níjẹ́ wọn níwòlúwo ìyàwó àbẹ̀wò ó ní méjì olùkọ́sí. bàtà àtàwọn ògbóni ẹni tọ́lọ̀ gbẹ̀dọ̀ dàlẹ̀ tó bá tó méjì ló ṣèké lé láàánú kọ́yẹ̀ tí mú jọ̀dàlẹ̀ èdè òwúrọ̀ bímọ tiẹ̀ òní ọjà àgùntàn bá bímọ tiẹ̀ òní dìde dìde èrùmùgàlè kó dìde kó ṣe ń kọjá mi. ẹ ṣeun ẹ̀yin ọmọ adarí oorun ẹ̀ẹ́dẹ́ forí lé òṣùká ìdílé àjànàkú ẹ pa mí tìrantìran ẹ dá mi lágara àmọ́ èmi mọ̀ pé san òkè yàtẹ̀sán ti wá ké tẹ̀lẹ̀sẹ̀ lẹ́sẹ̀ ìdílé àjànàkú mo dáríjì yìí ẹ̀ ní kú kékeré mọ́ o ẹ̀mí yóò kú o. ọ̀kàrẹ̀ o ṣeun àti amọ̀rere ọ̀kàrẹ̀ o ṣeun ọlọ́mọ owó rẹ̀ kú lọ́jọ́ wọn mọ́ ọmọ ẹsẹ̀ ò ní kú lọ́jọ́ ẹsẹ̀ ìbànújẹ́ ó ní kí mo jèsè kó tó jọ̀rọ̀ wọn lákẹ́jì ẹ̀sùnmọ́ yáyà yín ẹ̀sùnmọ́ mi ẹ̀yọ̀ dalẹ̀ wọ̀nyí ẹ̀sùnmọ́ mi kọ́ bá mi àwọ̀ sẹ́ńtìrọ̀ gba ayé yín lóde ẹ̀yin òbílẹ̀ jẹ́ ara lẹ̀lẹ̀ ẹ bẹ́ẹ̀ ti dáná ọ̀dà sọ̀rọ̀ ẹjọ́ ti

mi jẹ́ mi tábà tó mọ amẹ́rù fún ọ tó mọ tó mọ. dẹ́mọ̀ mọ́kọ ẹ̀ lóko kó jẹ́ mọ́ kó bọ́ àpò rẹ̀ ń kọ́. bápò mi ò bá tẹ̀ wá kan bọ́ọ̀kì kan tó wà bíi òkúta gbọ̀nràn ni bó bá kún tán ní ti mọ̀ ọ́ sẹ́dà àwọn ọmọ yẹn. àbọ̀ abálọ̀rọ̀ ti rí ìyá lára ṣó o ní ìgbàkigbà tó bá ti fẹ́ wá wò lára ilẹ̀kùnú ilé ìṣe sílẹ̀ kó lẹ̀kùn wá ṣe fún ẹ kó wá wò ó ah, ti ẹni tèmi ni ó ti dọ̀jú tiwa ṣe wá wò ó ṣó nígbàkigbà tí òun bá ṣe ìran lókè ara ò lè ní aṣọ láti bẹ̀ ara ò ní ní. àmì mà. ara ò ní ní. ibi tí mo ń lọ ni wípé ohun tó o bá fẹ́ má tijú láti wá bí léèrè gbogbo tó bá dẹ̀ fẹ́ ìbọn ọlọ́run ká ọlọ́run àṣẹ ọlọ́run ká mọ́mí èmi ní bóyá kí n kó aṣọ lára wa nígbà tó bá ṣe ẹyọ kan tó wọ̀ sí ìlú. aṣọ ẹ ó dà lọ kó wà ah. ṣé ṣé ṣé mo ní mi ò lè raṣọ fún apáṣọ pẹ̀lú ara wa lọ kó wà. àwa wò àwa wò ní. ó dé lórí ètò yìí ó ta ló láyé ta ló yáyé ẹgbọ́n ta láyé yé òkun láyé jẹ́ àdúrà ni kó máa bèrè lọ́wọ́ kò sí. ta ló lè wẹ òkun ayé kó wí. ṣé ilé àpàbí kí ni tiẹ̀. ẹ ti lọ. irú àwọn ọ̀lọ́ wọn jí orí. dájú gẹ̀ẹ́sì fún mi dàní. oníkọ̀ọ̀kan. ẹ̀yìn wọ́dà ẹ̀pàdé mi nìyẹn. ohun tójú àparí tó fi jù tọmọdé parí òṣèlójú àfọ ìrírí láyé. ló lè wẹ̀ ẹja wẹ̀. hello ah ọkọ mi ṣàlàfíà ìjọ mẹ́ta ó tó jọ mẹ́ta ah, bẹ́ẹ̀ ni ẹ ọmọ tí mo post ni ó jọ ọmọ tó máa ń rí lójú àlá máa wò ó mo kàn wí pé bóun àtìyá ẹ̀ bí wọ́n ṣe ń káàkiri tó yẹ pé kán tó jẹun wàhálà wàhálà ni wọ́n mo ṣe wo mo ti mú sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi ló wà báyìí a jẹ́ pé màá ya tètè lọ rí àfa nìyẹn o màá tètè lọ rí àfa màá tètè lọ ráfa ọlọ́run ṣe o ọlọ́run ṣe o rí pé inú rẹ àti ìwà rẹ ó yáde ewé ifá lọ àdúpẹ́ àdúpẹ́ àà. Ah mi ní gbàgbé mi ní gbàgbé lẹ́ni lẹ́ni ni màá lọ èmi lẹ́ni ni màá lọ dùn àfà kò ṣe ọ̀pọ̀ ẹ ọlọ́run àwa pẹ̀lú ẹ àbọ̀ ọlọ́run àdájú lórí ẹ irú ayọ̀ báyìí máa máa gbọ́ nípa tiẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ gbẹ ti tán nìyẹn ìyanu ti ṣẹlẹ̀ lẹ́ọkọ mi ó dà màá pè ẹ́ padà nǹkan bá wí màá jẹ́ kó gbọ́ ó dàbọ̀. jọ ṣé kò ṣe ń pariwo ṣe wá dà tó ń bọ̀ lára níbo ṣé wò ó ti jẹ méjì náà ti jẹ tó tó kó wá dé ìjọ. Fọláfẹ́ Adéjù ó dé lórí ètò yìí o ta ló láyé ta ló jayé ẹ gbọ́ ta láyé yé òkun láyé jẹ́ ṣe mo bẹ́ ta ló lè wẹ òkun wáyé kó ìrírí láyé ayé sókun fún ìrírí ńlá ìrírí láyé ara mi ìrírí ló jẹ́ àdìsú. Àràbà ó ní ọ̀rọ̀ kan tí mo fi pè yín ṣé ẹ mọ̀ pé ọmọ tó wà lọ́dọ̀ mi ọmọ lára èmi kàn múra fún mo bá ya fọ́tò fún mo bá gbé sórí fóònù mo bá pósìtì ẹ̀ ọmọ mi wá rí nílùú òyìnbó àwa ló bá pè mí o wípé ǹjẹ́ mo jẹ́ mọ̀ pé ọmọ yẹn ló máa ń lálàá rí lójú oorun. wọ́n rò pé ọmọ yìí èmi kàn rí wípé àtijẹ àti mu ohun àtìyẹ́ kò rọgbọ òun ló jẹ́ kébi gbà sọ́dọ̀ torí àwọn èèyàn gbogbo máa ń sọ pé ẹnikẹ́ni tí ọba nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀ kí lè tà nínú ara wa lọ́wọ́ ìgbà mi sì ni tí àwọn bá ń ṣoore fún èèyàn kí àwọn máa rò pé òun ṣoore fún èèyàn ara èèyàn gangan ju èèyàn ṣe lóore ìgbà tọmọ mi máa wá wíbẹ̀ mú àwọ̀ pé ah, kí ló tún kù jù pé kí n pè yín kí n ṣàlàyé fún yín pé ní tí mo máa rí rèé o. lákòókò ni mo bá ń dúpẹ́ fọlọ́run alhamdulilayi ọ̀gá mi ọba tí ó máa ń ṣe bó ṣe wù ú tóró ló bá lára ṣe rí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ẹ̀kọ́dọ́ lọ́ọ̀hù àríkọ̀rẹ́ àlíkì ọba tí ó ní wá hmm. tó mọ̀ wá tó hmm. mọ̀ wá òun ló mọ̀ gbogbo kádàrà tá a hmm. ọlọ́run ọba aláì náà òun ní. Mm. Eh, ó ṣètò bí àwòrán tẹ̀yìn fi ránṣẹ́ yẹn bí ó ṣe dọ́dọ̀ ìyá wa tó wà nílùú òkè òkun ọba yìí ọba tí ó máa ń fi rírí ṣàìrí ni bẹ́ẹ̀ni torí ó ṣe àfihàn rẹ̀ wípé kò sí bá a ṣe fẹ́ ṣe láyé ètò àjẹkànra wa láwọn ibi kankan ó di dandan ṣe wá rí tí ẹ bá fẹ́ tẹ̀lé ìmọ̀ràn mi tí mo fẹ́ sọ ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gba àwọn ìmọ̀ràn tí a máa ń sọ fún ìyá wa hmm. tí ẹ bá lè ṣètò láti múrú ọmọdébìnrin ọmọ alára tẹ dárúkọ yìí mm. tẹ gbìyànjú àti bá ìyàwó tó wà ní ọ̀hún yẹn sọ̀rọ̀ láti fi ránṣẹ́ sọ̀hún ìgbéyà ọlọ́run ọba aláìbá lò ó fún ìrí ìrí ọmọ bíi tiwọn náà látàrí pé orí a máa pọmọ wáyé ìyá wa. ṣé pé tí ọmọ lára yìí tó bá lọ sọ́dọ̀ àti ọ̀la nílùú òyìnbó ó ṣeé ṣe kó rí ẹ̀ kó pe ọmọ wáyé fọmọ tèmi. ó ṣeé ṣe o. àfa ẹ̀yin ẹ̀ ṣe nǹkan tó lè láti ṣe bí ẹ ṣe wí láti máa bẹ̀rẹ̀ sí ìrà sí ìgbà wa kò ọ̀la máa ṣàlàyé fún un òkè kékeré nìyẹn tó rọrùn ní láti ṣe bẹ́ẹ̀ náà láti fún wa fún wa sí ìjọba ìgbà sí wá kiri láyé ara mi sọ fara yẹ. Mọ̀mí, ó ti tójó mẹ́ta tí mo ti rí Torí òun ṣe ni kí má bọ̀dà láti wá pé èmi fúnra mi ò mo fẹ́ wá kí n sílé lé ìgbàdà. Ìyá Lára, màámi ọ̀rọ̀ kan ló wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sùn nípa Lára. Ṣé bó mọ ọmọ mi tó wà nílùú òyìnbó, Adéọlá? bẹ́ẹ̀ ni mo mọ̀ wọn tó wà ní Canada ti mọ̀ pé yàrá wà bí ó wà ní kí ni nǹkan tó lè ṣe ah, tọ́lọ̀ bá ti fi sílẹ̀ pé kò ṣe ni kò ṣe wà nígbà n tó máa ṣe ni pé òun á bẹ̀rẹ̀ sí tó ìwé ọmọ ẹ̀ ni pé kó lè wà báwọn ní Canada kó jẹ́ pé ọ̀dọ̀ ló bá wà tá a fi máa lọ school tá a fi ṣe gbogbo ẹ̀ ó dùn mọ́ mi inú mi tèmi náà dùn ṣùgbọ́n mo wá rò pé síbẹ̀síbẹ̀ náà a lè fárí lẹ́yìn olórí mo gbọ́dọ̀ jẹ́ kó o gbọ́ torí yorùbá gan ní òkè òkú lòkúrè bàbá ọmọ ló lọ mọ tí n bá bẹ́ẹ̀ sọ tó bá gbà ni màá tó sọ fún pé kó bẹ̀rẹ̀ sí ṣe ìwé yẹn lọ ohun tó jẹ́ kí n pè é nìyẹn. màá mi ẹ̀yin lè ń tọ́jú lára láti kékeré mo ti fún yín lára ẹ fi ṣe nǹkan tó bá wù yín màá mi. ẹ ó yé mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o kí ọ̀pọ̀ o gbọ́dọ̀ pọ̀ o gbọ́dọ̀ tẹ ọlọ́run lóde tó dùn gbà nǹkan máa mú lọ tó bá ló gbà ṣé àní dandan dandan ni. mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ló wá jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ni mo rà orí mi ti gba eré ìwọ̀n ah, mi dúpẹ́ owó owó kíláàsì. ọlọ́run ṣe ọlọ́run ṣe lára máa bọ̀ bí máa bọ̀ bí máa bọ̀ bí àdúpẹ́ àdúpẹ́ dúpẹ́ o ah, ọlọ́run bá lórí pé o tiẹ̀ wá gbà pé o gbà yẹn kọ̀ọ̀kan nìwọ náà tó rà mọ́mí mi ìwà kọ̀ọ̀kan orí ẹ ti kọ bí ah, ire lórí ẹ gbà wọ́n á sì máa gbà ní títí ní ọlọ́run àwa pẹ̀lú bó o tiẹ̀ gbà yẹn ní tèmi gan dùn ẹ wá wo yàrá yàrá nítorí màá ṣe ń sìn mo máa lọ wá ṣọ́ọ̀bù tó bá ti wá ní ṣọ́ọ̀bù jẹ́ kí n gbọ́ tó yẹ kó ọjà tó ta tẹ̀lé ẹ̀rọ ìfẹ́ máa àwa ò bá ṣe máa fowó gidi sí i tó bá jẹ́ pé ọjà yẹn kọ́ kò fẹ́ máa ta jẹ́ kí n gbọ́ sọ̀rọ̀ mi ti lè bá ìrírí láyé ara mi ò ìrírí ló jẹ́ ayé tó ṣe mọ́. tọmọdé bá rí òṣè lójú afọ ìrírí láyé ara mi sọ fáráyé àkọ́mọ̀ la fẹ́ adé jù ó dé lórí ètò yìí o ta ló láyé ta ló ń jayé ẹgbọ́ ta láyé yé.